الحمد لله رب العالمين ولي الصالحين والصلاة والسلام على رسول الله الأمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فاعلموا عباد الله أنكم في هذا اليوم تحيون سنة أبيكم إبراهيم حنيفا وما كان من المشركين فإنكم مباشرة تمثلون سنة النبي صلى الله عليه وعلى آله وسلم بإتيانكم وإقامتكم في هذه الأرض لعبادة الله سبحانه وتعالى فعليكم بتقوى الله عز وجل في السر والعلانية فإن الله سبحانه وتعالى قد أوصى بتقواه للأولين والآخرين يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله ويا عباد الله فعن ثوبان رضي الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم يوشك أن تداعى عليكم الأمم كما تداعى الأكلة إلى قطعتها فقال قائل أو من قلة نحن يومئذ قال بل أنتم كثير قال بل أنتم يومئذ كثير ولكنكم كثاء كغثاء السيل ولينزعن الله من صدوركم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت عباد الله واعلموا أن الله سبحانه وتعالى جعل المهابة وجعل الرعب في قلوب المشركين الذين سبقوا بسبب أن الذين سبقونا من الذين آمنوا بالله سبحانه وتعالى قاموا بالله سبحانه وتعالى واستقاموا على طريقة الله سبحانه وتعالى فنصرهم الله سبحانه وتعالى وأيدهم سبحانه بنصره أما نحن فيا عباد الله قد أصابنا الوهن كما أخبر به صلى الله عليه وعلى آله وسلم في هذا الحديث فاعلموا أنكم لن تنصروا حتى تراجعوا دينكم وترجعوا إلى دينكم وتتمسكوا بدينكم كما أمر الله سبحانه وتعالى به في كتابه عز وجل وكما أمركم به رسول الله صلى الله عليه وعلى آله وسلم وعليكم بالتمسك بالكتاب والسنة وعلى منهج سلفنا الصالح الذين عايشوا مع رسول الله صلى الله عليه وسلم وأخذوا العلم والتطبيق غضا طريا منه صلى الله عليه وسلم فالصحابة تربوا على يد رسول الله صلى الله عليه وسلم وأخذوا بالعقيدة والعبادة والمعاملة فهذه الثلاثة معيار ومنوال منهج سلفنا الصالح رضوان الله تعالى عليهم فإنهم يسيرون على كتاب الله وعلى سنة رسول الله سبحانه صلى الله عليه وعلى آله وسلم ويا عباد الله واعلموا أن من المؤسف أننا نرى كثيرا في هذا الزمان من الأنكحة فسخت بسبب عدم تمسك بالكتاب والسنة وبعدم إعطاء كل ذي حق حقه وبعدم ذهاب بعد الزوجين إلى الكهنة والمشعوذين وبعدم التمسك بالأخلاق الفاضلة الكريمة التي دعا إليها الإسلام الذي أرسل الله سبحانه وتعالى به رسوله محمدا صلى الله عليه وعلى آله وسلم فيا عباد الله كونوا على الخير أعوانا يقول الله سبحانه وتعالى والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقول الله سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واهتموا كذلك بتربية أبنائكم وبناتكم تفوزوا في الدارين ويا أيها الأبناء بروا أبويكم ووالديكم فإنكم سيبركم أولادكم ويا أيها التجار لا تبخسوا الناس واتقوا الله سبحانه وتعالى وزنوا بالقصاص المستقيم كما أمر الله سبحانه وتعالى بذلك نبي الله شعيب عليه الصلاة والسلام فيا عباد الله اجتنبوا الاعتقاد الباطل الهدام من الذين يعتقدون أن من مات من المسلمين في البحر مثلا يجب أن يدفن في شاطئ البحر فهذا مخالف تماما لسنة النبي صلى الله عليه وسلم كما يعتقد البعض كذلك أن من مات بسبب الرعد يجب ألا يأخذه مسلم وإن كان مسلما فهذا مخالف تماما لمنهج النبوة صلى الله عليه وعلى آله وسلم واعلموا أيها الطلبة أنكم يجب عليكم أن تتمسكوا وتستقيموا على الطريقة كما تمسكوا واستقام الذين سبقوكم من الصحابة والتابعين فإنهم يطلبون العلم ويعملون بالعلم فهذا العمل بالعلم به تنال بركة العلم واحذروا التحريش بين العلماء في البلاد بل عليكم أن تعملوا بما علمتم وألا تعملوا إلا إذا تحققتم أن ما أنتم عليه كان كما كان عليه سلفنا الصالح أي بدليل واضح من الله سبحانه وتعالى وببينة واضحة من النبي صلى الله عليه وعلى آله وسلم فإننا نرى كثيرا منكم أنتم تحدثون البلبلة والمشكلة بين العلماء المستقيمين في البلاد فعليكم بالصبر وإرجاء أموركم إلى علماء الذين تمسكوا بكتاب الله سبحانه وتعالى وسنة رسول الله صلى الله عليه وسلم فيا أيها الآباء احذروا واجتنبوا ما نهى الله سبحانه وتعالى عليكم من التزين بجميع ما حرم الله سبحانه وتعالى فإننا نرى بعض الأمهات في بلادنا وفي بعض البلاد من الناس هم يتزينون لبناتهم بما حرم الله سبحانه وتعالى يوصلون شعور بناتهم بالأشياء المحرمة فإن النبي صلى الله عليه وسلم قد حرم علينا المواصلة بالشعر فإن النبي صلى الله عليه وسلم قال لعن الله الواصلة والمستوصلة ويا أيها الناس اهذروا معاونة المشركين على المؤمنين يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق ويا أيها المسلمون اجتنبوا الزنا واجتنبوا الزنا ولا تقربوا الزنا فإن الله سبحانه وتعالى قد حرم الزنا وجعل الإسلام كل مواصلات وكذلك جعل كل وسائل التي تدعو الإنسان إلى الزنا جعلها محرما سدا للذريعة كمصافحة المرأة الأجنبية والجلوس معها خاليا بغير محرم وكذلك النظرة المستدامة كل هذه محرمة في كتاب الله سبحانه وتعالى وتصدقوا كثيرا أيها المؤمنون فإننا نخبركم ونشعركم دائما أننا في هذه المصلى نريد إلى مدعمات كثيرة من المال الغالية لنشتري بها أرض مصلانا فإن الله سبحانه وتعالى ينصر من نظره واعلموا أن وعد الله سبحانه وتعالى حق يقول الله سبحانه وتعالى الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tó sí lórí ìdẹ̀rọ orin tó ti fún wa ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá wa kí ànábì bá wa kẹ́ wọn ráalé rẹ̀ bá wa kẹ́ gbogbo àwọn sọhábà rẹ̀ gbogbo ẹni tó tẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú dáadáa Ọlọ́run dákun bá ní kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àti ajẹ mùsùlùmí lónìí tí a wà níbẹ̀ yìí ẹ jẹ́ ká páyà Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run nígbọ̀rọ̀ wa àti ní gbangba kásì lọ mọ̀ wípé lónìí tá a wà ń bẹ̀ ńṣe là ń jẹ ìlànà baba ńlá baba wa anabi wa ibrahim alayhi salatu wa salam gẹ́gẹ́ bá a tún ṣe ń tẹ̀lé ìlànà aṣáájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú dídúró wa láàyè tó ṣe pé ní àtẹnìkọ̀ kan tá yìí a wá ṣe ìjọsìn fún ọlọ́run ọba ìlẹ́kẹ ọlá ní ìtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àti ìtẹ̀lé ìlànà anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo àtàjẹ́rù sí ọlọ́run tó bá wá jẹ́ pé ìlànà tí à ń tẹ̀lé òun náà ni lànà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntọ́lọ́wọ́n ọba ìlékè ọlọ́pàá wà láti ẹ̀ka sí ẹ̀jẹ̀ àṣẹ gbogbo ntọ́lọ́wọ́n ọba ní ajínà sí ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká jìnà sí ọlọ́wọ́n ọba fi aburú ànẹ́bí sallallahu alayhi wa sallam yà ya burú ẹ̀jẹ̀ àjìnà bí kò ṣe wípé ntọ́lọ́wọ́n bá ní káṣe àti gbèjù sílẹ̀ ìdánilẹ́bi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ rẹ̀ ìṣẹ̀ láti takété sí àwọn nǹkan wọ̀nyí ọwọ́ láti ọ̀dọ̀ sọ̀wọ́n ọlọ́run bá ní sí wọn. àfọwọ́ sọ ọlọ́run sọ pé ó súnmọ́ báyìí o ó sì tá a bá wo àkọmọ̀nà àbáwọlé tí ànábì sallallahu alaihi wasallam sọ yìí a rí i pé òdodo òun náà lọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam gbogbo aná mọ̀ nínú agbègbè tá a wà nínú ìlú tá a wà wípé ọlọ́run ọba ìlékẹ́ ọlá ṣe àpọ́nlé ó ṣe àyẹ́sí fún ẹ̀sìn Islam nínú ìlú yìí ìlú yẹn ṣe ìlú ẹlẹ́bọ ìlú yẹn ṣe ìlú àwọn ọ̀daràn inú ìlú wa yìí kìí ṣe ìlú àwọn òbílẹ̀jẹ́ ìlú àwọn ẹni ọlọ́run ìlú àwọn ẹni ìpayà ọlọ́run àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run òun náà ni ìlú yìí a sì ń sọ fún ọlọ́pọ̀lọpọ̀ yìí gbé ẹ dákun ẹ jẹ́ kí gbogbo ẹja dúró déédéé ànábì sallallahu alaihi ní bá wa sọ̀rọ̀ yìí ipò ti súnmọ́ o ó ti kù dẹ̀dẹ̀ kí gbogbo àwọn àjọ tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ wọn láwọn gbarijọ lé wa lórí tólóró bá lóhun ó ṣe yóò ṣe ti pẹ̀lú àánú ọlọ́run tẹlẹgún bá lóhun ó ṣe yóò ṣe ti pẹ̀lú àánú ọlọ́run bákan náà bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé wá ń bọ̀ nǹkan míì tọ́yàtọ̀ sí tọ́yàtọ̀ sí tí ò sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó bá lóhun ó ṣe yóò dàn tán gbogbo ẹni tí ń ṣe òòṣà alé oko ẹni tí ń ṣe ọbàtálá ọba dáàsà ẹni tí ń sin ọ̀pẹ ẹni tí ń sin igi ẹni tí ń sin odò gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run tí wọ́n bá láwọn fẹ́ dá bá ìsìláàmù jà wọ́n mọ̀ pé ipa àwọn ọ̀ka kódà ní òtítọ́ lódodo tí gbogbo wọn bá tún gbáríjọ náà báwọn fẹ́ bá ìsìláàmù jà á rí pé ipa àwọn ọ̀ka wọ́n gbìyànjú wọ́n dánwò láì mọye ìgbà lójú ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó fojú hàn òun náà ni gazwatul ahzab tá a mọ̀ sí gazwatul khandaq gbogbo àwọn kèfèrí ayé wọ́n parapọ̀ wọ́n ti wò nínú wòye gbé táwọn bá láwọn ọmọ bá mùsùlùmí jà lẹ́yẹyọ lẹ́yẹyọ ipa àwọn ọ̀ka ọ̀dà ẹ̀jẹ̀ àrùn àwọn mùsùlùmí tèta tèta ẹ kí gbogbo akágbáríjọ lẹ́ẹ̀kan náà ẹ á lọ bá wọn ká yalù wọn ká ṣe wọ́n tìbá tìbò tìbá wa náà wá rí tíyẹn bá tiẹ̀ wá jìnnà sí wa wọ́n máa amúrò bìlẹ̀ àdínà à ń kó mi báyìí ọ̀rọ̀ tìlú wa náà pamọ́ sí yín kò sì jìnnà sí yín rárá o oníkálukú wọ́n ti ríra wọn sẹ́ni tí ò lágbára níwájú mùsùlùmí láti pé kíni o láti pé wọ́n fẹ́ rọ́ọ̀lù mùsùlùmí wọ́n sì fẹ́ bá gbogbo mùsùlùmí ìlú sẹ́yìn wọ́n fẹ́ bá wọn jà ṣùgbọ́n sọ yìí pé wàláhì kò ní ṣeéṣe lópin ìgbà tí mùsùlùmí gidi tó bá ti ń dúró tó ń dúró ti òfin ẹ̀sìn ọlọ́run gbogbo àwọn tí wọn ò dúró tẹ̀sìn náà táwọn náà sẹ́ni padà sínú ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ bó ti yẹ á rí i pé kò lè rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ti kọ̀ tá a bá ti dúró ẹ má àgbàgbé yìí pé ọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi yìí ìṣe tẹ̀ lórí gbogbo ẹni tí ó ti dúró yìí pé ó ti súnmọ́ tí gbogbo àwọn ìjọ ayé tí wọ́n jẹ́ oníkèfèrí tí wọ́n parí pọ̀ tí wọ́n barajọ lórí yín ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe é máa ń jẹun tí wọ́n ṣe é máa ń barajọ lórí ìdílé ńlá lórí abọ́ ńlá tí wọ́n barajọ tó ń jẹ tó kálukọ́ sáré máa bu tiẹ̀ ọmọ bu tiẹ̀ yọmọ bu tiẹ̀ yọ fẹ́ súnmọ́ táwọn kèfèrí ọ̀fẹ́ lè máa ṣe yí bẹ́ẹ̀ wọ́n wá béèrè olùbéèrè bí káwá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó nílò òjì sí ọlọ́run ǹjẹ́ nítorí kíkéré nahnu yawma idhin títa bá kéré jọ yìí ni wọ́n fi lágbára lórí wa ni anabi sallallahu alaihi wasallam wa sọ pé rárá o bal antum yawma idhin kathir anabi ni ẹ máa pọ̀ o kẹ̀kẹ́ ẹlẹ́pọ̀ ní ọjọ́ náà lọ́hùn ṣùgbọ́n pípọ̀ yín kò túmọ̀ sí nǹkan kan ju pé ó dà gẹ́gẹ́ bí ìfòǹfò orí ọ̀sẹ̀ tàbí pàǹtí orí àgbàrá bí púpọ̀ yín bí ó ṣe rí nù sáà mọ̀ pé pàǹtí orí àgbàrá yóò kàn máa tẹ̀lé àgbàrá lọ ni ìfòǹfò orí ọ̀sẹ̀ ńkọ́ kò lè tó ìṣẹ́jú mélòó kan tó ń lò ṣe kíni o tí ó fi parẹ́ àyè wa ni àyè ìwòye sí tèmi àtẹnìkọ̀ọ̀kan wa bíkẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam sọ pé á pọ̀ ṣùgbọ́n pípọ̀ yìí ń kọ́ ṣé pípọ̀ tó wúlò ni ṣé pípọ̀ tí ó sàǹfààní ni a rí pé láwùjọ tá a wà tòótọ́ pọ̀ ṣùgbọ́n mùsùlùmí ní mùsùlùmí gidi ó kéré èèyàn yé nínú mùsùlùmí ó kéré àwọn èèyàn wá ṣe kí ni níṣẹ́ ni wọ́n ti gbogbo ẹ̀bọnú ara wọn àwọn wọ̀nyí ẹ̀ máa gbọ́ orúkọ ẹ̀sìn lára wọn subhanallah tí wọ́n ti ṣe mùsùlùmí ká sì má jẹ orúkọ wọn kọ́ mọ́ tàn wá jẹ rárá bó ti wù kọ́ mọ sẹ́bẹ́ nìkan ni pásítọ̀ Gazali ṣé mùsùlùmí wá ní pásítọ̀ Gazali ni táàmù àfi àtẹ̀rà pásítọ̀ Gazali táàmù pè ní Gazali pásítọ̀ Gazali pásítọ̀ tó jẹ́ olóró òjújọ́ ọ̀bẹ ṣẹ̀sì fọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ subhanallah a rí i pé bó ṣe ń jẹ orúkọ yìí tòun ti bẹ́ẹ̀ tó gbé sínú ìsìláàmù ni rárá o gbogbo ọmọ olóró gbogbo ọmọ eléégún gbogbo oníṣẹ̀ṣe pátá tí máa ń jẹ́ ẹ kàbírù kan lòún jẹ́ tó tọ́wá sí ṣe tí wọ́n ń ṣe yẹ kì í ṣe mùsùlùmí o kódà bó pe àpèmọ́ra rẹ ìńtọ́tọ́fọ́ àtàjẹ́ mùsùlùmí ni pé ká wọ́ wọn lọ ilé ẹjọ́ wípé kí ló dé tí wọ́n ń jẹ́ orúkọ mùsùlùmí tí wọ́n bá lọ saburú tí wọ́n máa sọ pé mùsùlùmí lọ saburú ó yẹ ká pè wọn lẹ́jọ́ ọtọ lórí irú eléyẹn náà ni nítorí pé àwọn wọ̀nyẹn ni ń púpọ̀ nínú àwùjọ bákan náà gbogbo wa láwa tó ti gbà ń nínú àwùjọ ó ní wàá bá mi sọ ọmọ mi lórúkọ wàá bá mi sọ lórúkọ ebí àwọn orúkọ tẹ ẹ sọ lánàá náà tẹbi náà dínà kalẹ̀ fún wa lónìí wàlọ́ọ̀hì ẹni tọ́lọ̀ ọba ìlékè ọlọ́ba lánàá wọn yọ ọ́ la níta tọ́lọ̀ ọba ìlékè ọlọ́ba sì là á yọ ọ́ máa padà jẹ́ orúkọ mùsùlùmí rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé lọ mọ àmọ̀dájú kan tó rinlẹ̀ a bá sọ ọmọ yẹn lórúkọ ó wọ́n fi kó fìtínà bá wa nínú àwùjọ tó ṣe kóńkálukú wa tá a wà nínú ìlú tó ṣe wípé ní ìlú ìsẹ́yìn tó ṣe wípé kó tó di pé oòrùn wọ̀lú ìsẹ́yìn odidi ọba mẹ́wàá ó ti ré kọjá lọ pẹ̀lú àwọn ìmáàmù rẹ̀ nínú ìlú wa yìí kóró tó dé sẹ́yìn àní ọba mẹ́wàá ó ti ré kọjá lọ pẹ̀lú àwọn lèmọ́ọ́mù ọba yìí ní àwọn àsìkò kọ̀ọ̀kan tó ṣe pé ìsìláàmù ti ń tẹ̀mí tipẹ́tipẹ́ tí kì í ṣe àsìkò tó súnmọ́ nínú ìlú ìsẹ́yìn èyí tó ṣe pé àwọn àfáà onítàn nípa ẹ̀sìn islam nínú ilẹ̀ yorùbá tí wọn ọ̀bẹ ti gbé ìlú ìsẹ́yìn sílùú àkọ́kọ́ kò ní wọ́n nípa pé kọ́sẹ́ kí ni ò kọ́jẹ́ ìlú ẹlẹ́ẹ̀kejì sí ìlú ẹlẹ́ẹ̀kejì tàbí ìlú alákọ̀ọ́kọ́ náà so náà ni gbogbo aburú ìtiwá gbalẹ̀ tó báyìí ẹ dákun àwa tá a jẹ́ mùsùlùmí ẹjẹ́ àjígìrì ẹjẹ́ àmọ́ntàṣe ẹjẹ́ àdúró ti ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ilẹ̀ àmọ́ta níjọ́ òòlà tó fẹ́ ṣe dà tá a lọ sí dọ̀dọ̀ eléyìí tá a lọ sọ́dọ̀ eléyìí tá a mọ̀ sí agbódegbà táwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run ẹ dákun ẹjẹ́ sọ́ra ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àníbi sallallahu alaihi wasallam ni ó fẹ́ o tọ́lọ́run ọba ìlékè ọlá tí ó wàá ṣe kíni o yóò yọ ìbẹ̀rù kúrò lára yín gbogbo àwọn tí wọ́n bẹ̀rù yín tó pé ah, ẹ má sọ mùsùlùmí ẹ o tẹ́ ẹ bá ti dúró déédéé ẹni tí ó bá ti dúró déédéé nínú wa níṣẹ́ lọ́lọ́run ọba ìlékè ọlọ́fà ìbẹ̀rù tí ń bẹ lára rẹ̀ táwọn èèyàn ń bẹ̀rù lára yẹn ọlọ́run gbà kó lára yóò dẹni yẹpẹrẹ àwọn tí wọ́n bá dúró tẹ̀sìn ọlọ́run ọlọ́run wá sí wọn dẹni yóò sọ wọn dẹni iyì yóò sọ wọn dẹni àpọ́nlé yóò sọ wọn dẹni ògo nínú àwùjọ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò wá kí lílẹ̀ yóò kì bọnú ọkàn yín wọn wá béèrè wọn nílò òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kí ni lílẹ̀ tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́bì sínú ọkàn wa ó ní ẹ̀ máa ayé ẹ̀ sálápá tètè nínú ayé lágbájá ti ní ìkábá ìjẹ́kẹ́mi náà ni tó fi ń dórí àwọn olùmọ̀ náà ẹ mọ̀ rí àwọn ìṣesí yẹn náà tẹ́gbẹ́ lómi ọ̀hún pé à ah, lágbájá ti lélẹ̀ àti kẹ́mi òní lágbájá ti lélẹ̀ àti kẹ́mi náà òní ìmọ̀ fẹsẹ̀ wọn sẹ̀ nípa ayé kò ní jẹ́ ká mọ tó yí kànú àlámọ̀rí ẹ̀sìn wa ẹ dákun tọ́lọ́run ọba ti kọ fún oníkálukú yóò ṣẹlẹ̀ sí i ẹ já ṣe sùúrù ẹ já dúró tẹ̀sìn ọlọ́run òní táàmù lọ bá ọlọ́run ọba tí ọlá rẹ̀ kẹjù lọ. bákan náà nínú tí ó tún jẹ́ ká dẹni lílẹ̀ òun náà ni pé ọkàn wọ́n kọ̀ láti kú a sì mọ̀ pé ikú dandan ni hadithi àfàwọ̀ Abu Dawud òun náà ni wọ́n gbé jáde kí ọlọ́run ọba kọ́ bá ké gbogbo àwọn olùmọ̀ wa gbogbo àti àjẹrùsìn ọlọ́run ẹjẹ́ àti tírà ọlọ́run tá a ń tẹ́tí gbọ́rọ̀ wa ń bá yẹn nu jẹ́ lọ́pọ̀lọpọ̀ láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí tí wọ́n so lánàá ọ̀pọ̀lọpọ̀ ní màá tún díẹ̀ díẹ̀ a ti wòye a ti fura síra wa alárùn kan ṣoṣo òun náà ní í ṣe wá àìdí ntọ́lọ̀ ọba ìlékè ọlá pa wá láti mú àìjìnà sí ntọ́ ní àjìnà sí ìṣòro tá a ní nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbéyàwó ni wọ́n ti túká wọ́n so wọ́n lánàá ọ̀tọ́jọ́ kò tó sùn wọ́n ti túká lónìí kí ló dé nítorí kíni nítorí gbé àti ọlọ́wọ́n ọba ìlékè ọlá ti di ń tàbí sẹ́yìn tá a kí ni o tá a máa lò nínú ìgbésí ayé wa. ìbẹ́nu lọ́kọ́láya tó ṣe pé ntọ́ yà wọ́n òun náà àìmójútó ẹ̀sìn ọba tí ọlá ga jùlọ. ọkọ ò ìyàwó ń ṣẹ̀sìn yóò padà wá rí pé òun ọkọ fẹ́ tàbí ọkọ ń ìyàwó ọkọ náà padà rí pé ah, òun ti ìyàwó gbogbo ìgbìyànjú gbogbo bá ṣe lórí gómìnà fi tètè ni yóò máa já sí pàbó ni ọ̀pọ̀lọpọ̀ ìwà rẹ̀ ìwà tó dára ó sọnù láàrin ọkọ òhùwà rẹ̀ síyàwó nígbàmí ìyàwó náà kò tún dẹni tí ń hùwà rẹ̀ sẹni tí ọjẹ ọkọ rẹ̀ bákanáà náà àìmọ̀ ìwọ̀ tí ń bẹ láàárín lọ́kọláya ó tún ṣe sábàbí tó ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ ìdílé fi ń dàrú a máa dàrú pẹ̀lú sábàbí báwo bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi kúra ọjà fìtínà ọkùnrin ni wọ́n tó ṣe si àwọn tó ṣe pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí ọkọ rẹ̀ wàláhì wà tí ọ̀dà ni. àní nínú olùwà ẹ̀ka tí wọ́n gbọ́ pé obìnrin ò lè kò lè gbómi sílé ìwé fọ́kọ rẹ̀. sẹ́ẹ̀ mọ̀ kó burú jáì kíbi àwọn ọkọ yẹn ó máa gbé sírò rí pé tó bá níbi tẹ́nìkan ti gbé omi lọ sílé ìwé fọ́kọ rẹ̀ pé táwọn ìyàwó máa ń gbé omi lọ sílé ìwé fún ni tóbìnrin mi ò lè ọkọ rẹ̀ kò lè lórí dáadáa eléyàwó ajẹ́káwọn náà mọ́ pé àlọ́ ni ó ọ̀dọ̀ ni ó kú olé ọmọ wa wọ́n bá filẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ń jẹ́ sábàbí táwọn èèyàn tó fi wọn. bẹ́ẹ̀ náà ni bẹ nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbélé-jókòó ọ̀pọ̀lọpọ̀ obìnrin lájà ní ìdí rẹ̀ lélẹ̀ ìdí obìnrin lọ bó ti wọlé ẹnìkan ní ó ti wọlé ẹnìkan ní jáde tó bá tiẹ̀ tún mọ lórí yẹn ìbá dá ọ̀pọ̀lọpọ̀ tún wọlé ogun ayé ni o ogun ayé ni o bàbá ẹ dákun bò lẹ́sẹ̀ bá mi sẹ́tọ̀kọ̀ mi ò fi nífẹ̀ẹ́ mi ogun ayé báwo ìwọ ló ń ṣe ra rẹ ìdán halal tó fi ẹ̀sìn ọlọ́run bá fún wa lọ lò dáadáa ìdán halal ni pé kọ́ ọmọ báwo ló ṣe ṣe dáadáa sọ́kọ rẹ ẹlòmíì sábàbí tiẹ̀ òun náà ní pé à ọwọ́ abẹ́ yẹn lémi èmi lọ́jọ́ ayé mi kọ́ èmi ò ní gbà ìdí sọ̀pọ̀lọpọ̀ mí inú ilé rẹ̀ fi dàrú lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ bú ọkọ̀ bá ẹlòmíì kí lẹ̀ ń ṣe lẹ́yìn báyìí ah ọkọ rẹ̀ mo jẹ ìgbádùn ó jẹ ẹ̀mọ́ tó yí kàn èmi kọ́ ntẹ́mi ò lè gbà tí mo fi dèrò lé wa nù èmi kọ́ subhanallah ọba gbàmọ̀ràn bú lòun náà bá padà sí kíni o ọba padà dé ní ibú ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì kò yọnu sí ntọ́lọ́ ọba ṣe fọ́kọ rẹ̀ tọkọ rẹ̀ ṣe fún tẹ́lọ̀mí bá wọlé ọkọ mi báyìí nílé ẹlòmí yóò fi ah ọkọ yìí mọ̀ ń gbìyànjú o ah ọkọ yìí náà ló tún ṣe léyìí ah ọkọ yìí mọ̀ dá o ah ilẹ̀ wa ni gbogbo àtàmọ̀ tó ń pa ìkíni túmọ̀ rẹ̀ ọ̀sọ̀ kọ̀kọ̀ tí òun

wọ́n máa filẹ̀ mọ́ ìṣe kó padà sódò wọn pé ọ̀hún ah, ọ̀rọ̀ ọ̀rùn kọ̀dẹ́rùn ó lọ́pọ̀lọpọ̀ ṣe lẹ́yìn náà lọ páyọ̀ ọlọ́run lórí àwọn ọmọ yín bìnrin àwọn ọmọ tí wọ́n tó lọlé ọkọ tẹ́ ní wọn ò ní ti lọlé ọkọ wọ́n ní kí ni sábàbí ẹni kò tí ì rọkùnrin àwọn ọkùnrin tí wọ́n pọ̀ nílẹ̀ yìí ó ní ah, rárá mi ọ̀fẹ́ kọ́ máa mi ọlọ́sì kejì ilé ọkọ sẹ́ni tí wọ́n fẹ́ èèyàn lé ní kanra ni àbẹ́ni tí wọ́n fẹ́ léèyàn ṣé bá àmọ̀ pé tí wọ́n fẹ́ léèyàn òun tiẹ̀ kò ní kanra kankan tó ṣe pé yóò ṣe kí ni o tí ó wà lára rẹ̀ subhanallah ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ sábàbí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn wọ́n rìn pérépéré wọ́n rìn ranù káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó ń wọ jìlìbáàbù rẹ̀ ọwọ́ adẹ́ni tó ṣe pé kò síbi tí ò ti lè sí jìlìbáàbù lọ́dọ̀ ọkùnrin ẹ páyọ̀ ọlọ́run ọba lórí àwọn ọmọ yín ìdí ẹ̀ máa bẹ lọ́run fáwọn ọmọ ni pé ààyè tí ó rọ̀ wọ́n lọ́rùn tí ó gbà wọ́n láàyè ní kọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ ló ṣe fún wọn kápẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ni ó rọ̀ wọ́n lọ́rùn kọ́lọ̀ ó ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ mẹ́ta lé lápẹ́ náà ni ó bá rọ̀ wọ́n lọ́rùn ẹgbẹ́ lọ́wọ́n ọba ìlékè ọlá ifá ìdí ọ̀rọ̀ ọ̀rùn nìkan lọ́wọ́n ọba kọba yìí fi wọ́n sí gbogbo àtàjẹ́rù sí ọlọ́run. ẹ jẹ́ ká kúnra wa lọ lórí oore ẹ jẹ́ agbárùkù tira wa lórí dáadáa ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ní àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin. apá kan wọn ààyò ni wọ́n jẹ́ wọ́n máa para wọn láti ẹ dáadáa wọ́n sì máa kọ̀ fúnra wọn kò àti lórí ìmọ̀ ṣe dáadáa ẹ mọ̀ ṣe gbáríjọ parapọ̀ lórí ìmọ̀ dẹ́sẹ̀ sílẹ̀ àti lórí ìmọ̀ dá ọ̀tá sílẹ̀ gbogbo àtàjọ sí ọlọ́run ẹ a jọ fúnra wa lọ́wọ́ lórí dáadáa tó ṣe pé a nínú ẹ̀sìn Islam bákan náà gbogbo àwọn òbí ẹ jẹ́ a mójútó àwọn ọmọ wa lọ́kùnrin ẹ jẹ́ a mójútó àwọn ọmọ alóbìnrin ọjọ́ ọ̀la wa ni a jèrè nígbà tá a bá mójútó wọn ọ̀pọ̀lọpọ̀ bímọ kò mójútó olóhùn sáfẹ́ òun ò bímọ púpọ̀ àdébí ọkọ ọmọ òun ṣèyàn rẹ̀ láàrin àwọn ẹbí ọlọ́run alayhi salatu wasalam tó bá dijọ́ gbèǹde tírú ọmọ rẹ̀ ti mú gbóhùn tí ń lọ lóṣò tí tí ọ̀yàgbẹ́ tí èyí tó ṣe yí pé lóun jẹja èyí tó lóun jẹwé ọ̀la tójú ọ̀wà náà kókókókókókó tírú ọmọ abúbẹ̀ ni ànẹ́sùn sọ́nà mo ṣe kí o tẹ̀ ní òfìsè yẹn rárá o ọmọ tá a tọ́ tó wúlò tọ́ yáyì tọ́ dáa tọ́ sẹ́sìn òun náà lànẹ́sùn sọ́nà mo ṣe kí ni òun ní òfìsè yẹn rà ẹ mójú táwọn ọmọ yín ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ní ìpele àkọ́kọ́ lẹ́yìn náà lẹ́sẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀kọ́ ayé tẹ́ mọ̀ pẹ́dà ti yín ẹ̀kọ́ ayé lẹ́kọ́kọ́ fún àwọn ọmọ yín láti gbólóró báyìí ọmọ tí ò tí ò tí lè sọ̀rọ̀ dáadáa ẹ mú lọ sí kéèjì a ti máa pa ohun gbogbo kéèjì kéèjì kéèjì kéèjì one two the nursery one two nursery one two lẹ́yìn náà ṣẹ̀fọ̀ sí primary subhanallah ẹ jẹ́ amójú táwọn ọmọ wa àjẹ́ ara ò sí fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́lómi bá kà sọ fún pé mẹ́ta lọ́kàn lọ́lọ́run yóò ní ẹ ó rọrùn náà ó rọrùn ṣẹba ní chairman mi mẹ́ta nílùú sẹ́yìn ó rọrùn náà tẹmọ̀ pé làákàyè ó tètè lọ ṣẹ̀tọ́ ló ti ràn lọ́wọ́ pé chairman mẹ́ta ní bẹ́ẹ̀ ní sẹ́yìn kò sí wàhálà kankan tí a bá rí mẹ́ta náà tẹ́ pé bẹ́yìn náà kò burú ṣùgbọ́n ọmọ tá bá kọ́ bí pípọ̀ rọrùn kí ọ̀gá mẹ́ta ọjọ́ máa bẹ nínú ọ́fíìsì kan náà ṣoṣo láyé bí báyìí àti kí wọ́n jà láàrin ara wọn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kò tí ẹ̀ bímọ kò sọ́lọ̀ kankan pẹ̀lú rẹ̀ bákan náà ọlọ́run ọba kò ní ẹnì kankan tí ń kun lọ́wọ́ tí ń ràn lọ́wọ́ lórí gbogbo àlámọ̀rí ayé àtàlùkìyàmà ẹ dákun ìpínlẹ̀ òní ẹja kọ́ àwọn ọmọ wa lẹ́sìn kí wọ́n tó máa lọ àwọn ilé ẹ̀kọ́ yẹn ẹja mójútẹ́sìn débà bàbá ńlẹ̀ yorùbá wọn láti kékeré báyìí ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ ní lẹ́sìn ẹja mójútó àwọn ọmọ gbogbo àwọn táàjọ ọmọ ẹja ṣe rere ẹja ṣe dáadáa sáwọn òbí wa tá a bá ṣe rere tá a ṣe dáadáa sí wọn ọlọ́run ọba ìlékè ọlá yóò san wá lẹ́san dáadáa bákan náà àwọn ọmọ tiwa náà ṣe kí ni o wọn ó ṣe dáadáa sí wa gbogbo àwọn táàjọ òbí ẹja kùn àkíyèsí kan bẹ lágbègbè yìí o àwọn ọmọ rẹ tó fẹ́ lo khimar obìnrin wa wọ́n fẹ́ lo khimar ìyẹn jìlìbáàbù tó ṣe pé yóò gbé látòrí tí ó kanlẹ̀ ọ̀yàrí àti ṣòkòtò lọ́fẹ́ kọ́ màrí ọwọ́ sọ́ọ̀mà rẹ ní ìwọ ṣòkòtò ni. wàláhì kì í sọmọrin ní wọ́sọ̀kò ó yapa àti ọlọ́run ó yapa àti àlẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá títí wọ́n ti jóná tán tí wọ́n fẹ́ gbóná má ya sọ́ra fún wọn ìyá alágbájá ọmọ gbọ́wọ́ wọn tó lọ yóò kọ mílíkì wá fún ọ ni yóò kọ wá béèrè ẹni tó mílíkì lọ àwa fẹ́ afẹ́gbẹ́sílẹ̀ òfin ṣẹ̀ríà pé ó ṣe ń tọ́takùtọ̀ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá rẹ̀ ṣùgbọ́n wọ́n ní ni wọ́n wí tá a ní jẹ́ wọ́n wọn ò ní mú wá fún àdùnní. ẹ dákun ẹ mọ tara yín ọmọ tó lẹ́sìn ní ó wúlò ní ó ṣe dáadáa sóbì oní ọmọ òfin ọlọ́run oní ọmọ tẹ̀lé oní ọmọ òfin ọlọ́run ọba yóò pọ̀ ọba mọ́ lára àwọn òbí ẹ̀dẹ́kun ẹja ọmọ níta àníkọ́ máa wọ́ wúlò kọ́ òun náà ni táwa ń fẹ́ àti tẹ́ ẹ bá wá ń wo àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ́ ń wo àwọn ọmọ alọ́kùnrin bẹ́ẹ̀ ajẹ́kójú tẹ́ ẹ fi ń wà wá tá a jẹ́ àbá àwọn gan ó tiẹ̀ wá burú jáì ó burú jáì ajẹ́kójú à sàlámà lẹ́kùn sà sàlámà lẹ́kùn sà àti lójú ayé ni tó bá jẹ́ wípé nítòótọ́ lẹ̀ bá ń fẹ́ wa nítorí tọ́lá àtòjútẹ̀ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ káwọn ọmọ yín náà dáadáa bá ṣe ṣe kí bá ṣe ṣe dáadáa ibi tá a bá ti ṣàìdá láti mọ̀ pé káwọn ọmọ ṣe kí wọn yà pa wa lágbègbè yẹn fọlọ́wọn bá ilé kí ọlá

ẹ̀dá gbogbo sí ọwọ́ wa dáǹsì ẹ̀mọ́jà máa dáwọn ọgbọ́n tọ́lọ́wọ́n fẹ́ sí i èyí tó bá pẹ kánú sí ọwọ́ ẹja sọ ẹlẹ́tírísàn lápẹẹrẹ nìsín ó ní sọ mo fẹ́ bá ọ ṣiṣẹ́ ilé rẹ yìí o iye báyìí ni iye wáyà tààrà tó bákan náà iye báyìí ló wọ́n sẹ́mi ọba lọ sọ́dọ̀ ẹlòmí ẹlòmí ni iye báyìí ni ó ti ṣàlàyé fún pé tọ́wá yẹ pé wáyà báyìí ó pọ̀ ní la fẹ́ lò iye báyìí ni owó tiẹ̀ tọ́wá jẹ́ pé two point kíníkà la fẹ́ lò iye báyìí lówó tiẹ̀ ó gbé ní size by size fún èyí tó bá fẹ́ sà lẹ́tà ni ó ṣe kí ni o òní ọ̀sẹ̀ lásán wà sọ pé tuntun ẹ̀ mọ̀ pé mo sọ fún yín o eléyìí ò ní máa gbé nǹkan kankan o kò ní gbé nǹkan báyìí kò ní gbé nǹkan báyìí tó ń gbà tó bá ṣẹlẹ̀ yọ mọ̀ pé fúnra ara òun lòún ṣe kí ni o lọ fọwọ́ ara rẹ̀ fà á ẹ já sọ́ra níbi gbogbo ń tọ́lọ́wọ́n ọba ìlékè ọlọ́ọ̀fẹ́ bákan náà ẹ tún já wa lọ sọ́ra níbi gbogbo àwọn àdìsọ́kàn abú ti ń bẹ nínú àwùjọ ilẹ̀ Yorùbá yìí nínú àwọn àdìsọ́kàn ti ń bẹ ńlẹ̀ Yorùbá òun náà ni pé tí ẹnìkan bá kú sódò lápẹẹrẹ

kákúbẹ̀ kan sọ́sọ́dọ̀ kọ́ máa bá gbèsè ayé rẹ̀ lọ òkú gbogbo mùsùlùmí tó bá kú ìtẹ́ ni wọ́n ń rù wọn lọ tó sí nǹkan kan tí ì ṣẹlẹ̀ ẹ àkúfà kan o àkúfà kan o àdìsọ́kàn kálukú lọ́lọ́run òbí dalẹ́jọ́ sẹ́látìjọ́ tí ọmọ àyà wa tó tún kú gbẹ̀yìn yàtọ̀ sí ètò ti kú ní ìkẹrẹ̀ ńjọ́ sí tí wọ́n ti tí wọ́n gbé kúrò ní ìkẹrẹ̀ tí wọ́n gbé wá sílé wá sí àti tọmọ àyà wa tó tún lọ láìpẹ́ yìí àkúfà òlẹ̀ wá rí bì kan ìdíkẹ́ fi ń ṣe rẹ̀ pọ̀ ọdún tí wọ́n fi ń ṣe lọ kò sì sí nǹkan kan ju bí àìmọ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ kà jùlọ ẹ dákun ẹ jẹ́ á ṣọ́ra fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe pé sábàbí tó fi kú àrá ni wọ́n bá ní àwọn ń ṣàgó kan àwọn ni wọ́n gbọ́dọ̀ gbérú ẹni bẹ́ẹ̀ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ fọ́ kan èdè òdì ìkú bá wọn lè pa apákú ṣàgó ni apákú ṣàgó ni a sì jàrábà rẹ̀ adáwò láwùjọ wa yìí láwọn agbègbè ọlọ́nà méjì wàlá ọlọ́run ọmọ àwọn àfa àlélẹ́ gbogbo tí wọ́n ń páyà fún nìyẹn o kò sí nǹkan kan bí àánú lásán ni ẹ má jà tẹra wa ètè lásán òun náà ni ètè kèfèrí sì ní ibi àánú òun náà ni yọ lọ ẹ dákun ẹja sọ́ra kó níbi gbogbo ti jà burú gbogbo máa wàhálà torí pé ọpọlọpọ wa ni tó

ó ń ṣe súnà ó sì lọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn a ma gbé bálíbálà káàkiri a máa dá fìtínà lẹ̀ láàrin àwọn olùmọ̀ pàápàá jùlọ àwọn olùmọ̀ tó ti kọ́ dúró dáadáa nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀dẹ́kun ẹja sọ́ra bẹ́ẹ̀ náà lẹni tí ò dúró dáadáa yín kankan táwọn ọba sọ̀rọ̀ á sọ̀rọ̀ wa direct ni àmọ́ pé àmọ́ àárín yín pé lágbájá lọ ìran yà ó àìran yà rárá ṣùgbọ́n bá jẹ́ mú fi ti wá sí wa gbogbo agbàwẹ̀ sátọ̀dì àgbàwẹ̀ sátọ̀dì ó ti wá di pé àwọn kan mọ̀ pé àwọn màlìbá ni lágbájá torí ẹ̀ wọ́n fi gbàwẹ̀ àwọn màbá tó kù làwọn kejì torí ẹ̀ wọ́n fi gbàwẹ̀ ẹja sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mọ̀sáìl tó ti pépè nínú àwùjọ lẹ́yìn náà ẹja fáyọ̀ ọlọ́run gbogbo mọ́sálà tí kìláàfù bá ti wà mẹ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ fún fẹ́nìkejì ẹ̀ pé tẹ́kìlá gẹ́gẹ́ bí sẹ́kọ̀ọ́ ìbọn ọ̀tẹ̀mí ti sọ rahimahullahu ta'ala àìsàn mi ẹ̀ pé báyọ̀ ọlọ́run lópin ìgbà tó ti pé àti àwọn ẹ̀rí míì náà táwọn náà dúró lé lórí mọ́sálà yìí tipẹ́tipẹ́ làwọn olùmọ̀ ti jágbà lé lórí tó fi dà sí pé wáyé kí wàá wàhálà jẹ nínú òfin ẹ̀sìn ọlọ́tọ̀ ọba lọ́gbà ọ̀gbà ni bẹ́ẹ̀ yẹn bá lóun ọgbà àwẹ̀ rẹ̀ lálàáfíà torí pọ̀ gbà àwẹ̀ sátọ̀dẹ̀ àwẹ̀ jọ́wọ́ lọ́gbà yóò mú àròfà ó ti ní sábàbù ó ti nídìí a ti fún alọ́pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ nígbà tá a wà ní àwọn halakọ́ọ̀tì àti ní àwọn jùmọ̀ wa èèyàn ò ṣe dáàmọ̀ dàmọ́ ara lé lórí ẹni tó sọ pé àgbọ̀dọ̀ gbá dáadáa lọ́fẹ́ fún wa ẹni tó ní àgbà dáadáa lọ́fẹ́ fún wa ẹni tó ní àgbọ̀dọ̀ àníyàn tí wọ́n ni pé ká má ṣe àṣenù àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn tí wọ́n sì ní àgbà wọn ọ̀fẹ́ kórìíre náà ṣe kíni o ó tún fò wá lò gbogbo ìyapa dáadáa tí wọ́n mọ lórí ìmọ̀ tí bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ báyìí ìtẹ̀lá yìí pé bí ìyapa yẹn ti wà náà nù á sì mú ètò ọba dáa tó tẹ̀sùn ọlọ́dọ̀ wa pẹ̀lú ẹ̀rí òun náà láàmúlò ẹ̀dá kan já sọ́ra lágbègbè yẹn bákan náà gbogbo ẹ̀yin ìyá à ń sọ fún yín pé irun ọmọbìnrin láti polóró báyìí òun náà ni ẹ ti máa bá mójútó ayé kẹrun obìnrin àìkọrun ọmọbìnrin lá ní kékeré rẹ̀ tá máa fa títí tí ó fi dàgbà rárá o a fi irun ọmọbìnrin ilẹ̀ ni torí kí ọ̀sọ́ ni irun jẹ́ ó ń kálukú yín ní ọdún dé ẹ fẹ́ sọ̀sọ̀ fọmọ yín ẹ wá ń lọ gbé àwọn ẹrù àlùsì ẹrù kẹrù ẹrù àgbákò ẹ lọ gbé ọmọ ẹ dàpọ̀ ẹ báyọ̀ wọ́n ní àmì ń kan ni ọmọ tí ò lórí mọ́ nẹ́ẹ̀tì ọmọ gbogbo gangan ètò ara nínú díẹ̀ wọ́n wà wọn ò tí ì parí ẹ̀ ẹ dàpọ̀ ẹ já sọ́ra fún tètè yá burú ni o anabi sallallahu alayhi wa sallam ó ní gbẹjìnà sí kí Ọlọ́run kọ máa bá gbogbo ẹni tó tọrọ pé bá ń fi nǹkan kún fọmọ mi ẹni tó bá yẹn fi kún náà ìwọ oníṣẹ́ tó ń ti tẹẹtọ bá yẹn fi kún anabi ní ìgbẹjìnà sí kí Ọlọ́run máa bá ọ gbogbo owó ń tó tọ o ṣùgbọ́n tákàdá lọ gbà bálọkà abẹ ńkọ Ọlọ́run ti fà kó ń bẹ fún torí ẹ gbogbo àwa tá a jẹ yà tá a bá ń bẹ̀rù Ọlọ́run tá o bá ti di irú ẹrù yẹn sórí ọmọ rẹ lọ ọlọ́run ọba ìlékè ọlá mọ̀ ọ́ ọlọ́run ọba ìlékè ọlá mọ̀ ọ́ gbogbo àwa tá a jọ mọ táwọn náà ti ní òye tá a nílà káyì ẹ sọ fáwọn àyà ìjẹ ẹdẹkùn ẹdí ẹrù àlùsí yẹn gbé kúrò lórí mi nígbà tí mo ti gbọ́n táwọn olùmọ̀ sọ pé ànẹ́bí sọ́lá sọ ẹ gbẹ́rù kẹ́rù yìí ẹdẹkùn mi ìfẹ́ ó dà bẹ́nu ọmọ kéékèèké tó bá ti gbẹ́rù yẹn lé lórí báyọ̀ ọmọ ti ni pé bàbá òun lòun jọ níbi pé ọ̀sọ́ tẹ̀sìn fẹ́ ń lòun ń ẹ̀dàkùn ẹ̀jẹ̀ asọ́ra gbogbo àwọn tá a jóbìnrin lágbègbè yìí bákan náà a ti sọ fún wa o ẹ̀jẹ̀ asọ́ra ń pa ìlọ́ máa kó àwọn kèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí ẹ̀jẹ̀ asọ́ra gbódìgbà wọn lọ lọ ní táwọn mùsùlùmí bẹ́ẹ̀ tẹ̀lé kirikiri kan ẹ sọ́ra o ẹ̀dàkùn torí tọ́lọ́ ẹ̀jẹ̀ asọ́ra tẹ́ ẹ rí àwa tó ń tún sọ ní kọ̀rọ̀ ló ń tọ̀ ń ṣègbìyànjú ni tàbí ní gbangba lọ́ba ń lọ fún àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run ọba lọ lórí mùsùlùmí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́dàkùnbá nìyẹn bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ẹni yóò tọ́ bá fi dúkìá kan kún wọn lọ́wọ́ nítorí àti fi borí mùsùlùmí ọlọ́dàkùn gba dúkìá náà kó lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó lọ́nà bá fún lágbára tí ń lo agbára yẹn lórí àti fi tako mùsùlùmí àti láti sọ mùsùlùmí dẹni ìyẹpẹrẹ ọlọ́dàkùn bá nígbà agbára náà kó lọ́wọ́ rẹ̀ ipò tó bá wà ó fẹ́ mọ fìdí náà mùsùlùmí ọlọ́dàkùn bá nígbà ipò náà kó lọ́wọ́ rẹ̀ wàlá ọlọ́run wọlá pé àṣàbòsí pẹ̀lú wọn ọlọ́run dákun wọlá pé àṣàbòsí pẹ̀lú wọn ọlọ́run wọlá wípé a kankan pẹ̀lú ọlọ́run àti ní nǹkan mẹ́ta sí ọlọ́run lọ ọlọ́run dákun islam ní kò borí islam borí islam borí bí ìlú ìṣẹ́ ti àwọn àsìkò pẹ̀lú ọba mẹ́wàá pẹ̀lú tẹ́pọ̀ mùsùlùmí lóbìnrin mùsùlùmá lóbìnrin wọ́n ń lọ sáàyè tí wọ́n fẹ́ lọ pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba ìlékí ọlá ọlọ́dàkùn bá wa gba ìsìláàmù ní ààyè dáadáa ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ọlá agbára wọ ọlọ́wọ́n láwùjọ rẹ̀ báyìí bó ṣe rí là ń sọ yìí o bó ṣe rí làwa ti ń sọ yìí ẹjẹ́ sọ́ra nípa ìmọ̀kún àwọn kèfèrí lọ bákan náà gbogbo àwọn àtàjọ́dọ̀ òǹkálukú wa ti wálé láti gbogbo oríṣiríṣi ọ̀nà gbogbo àtàjọ́bìnrin náà òǹkálukú wa wá láti gbogbo oríṣiríṣi ọ̀nà àwọn àtàǹbẹ́nùlù náà bẹ́nùlù àwọn aburú tẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ọjọ́ wọ̀nyí tó sì yẹ kó kálukú wa ká jìnà sí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn olóhùn lóbìnrin kan àfẹ́sọ́nà lórúkọ rẹ̀ ń jẹ́ àfẹ́sọ́nà yìí yóò ti di dandan kó wá bóun sọdún èwo ló ń pè láfẹ́sọ́nà kò yé wa o sóbìnrin tó lọ tọrọ lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fi ọ̀nà tí wọ́n ta kókó rẹ̀ wọn tẹ́ náà lọ sọ ni àbẹ́wò torí kò yá wa o torí pé àníkáhù sì rí ìfẹ́yàwó kọ̀kọ̀ ṣẹ̀rí ẹ̀sìlámù lónìí sí ìfẹ́yàwó mọ̀ ní kọ́ṣíìpù tàbí pé dẹ́tìn ẹni o títí ọ̀pdẹ́tì ẹni àwọn ọmọ bí ọ̀pdẹ́tì ni bíbá ọ̀pdẹ́tì ni àwọn ọmọ ń bẹ̀ o. òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlékè ọlọ́run gba ilé ìláyè ẹja sọ́ra ẹja jìnà tí gbogbo tọ́lọ́run ọba ìlékè ọlọ́run fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àwọn ọmọ ni wọ́n fi máa sọdún ọmọ ọlọ́mọ ni ọmọ ọba ti àgbèrè kò ní tọ́jọ́ kò ní tí tó ṣù báyìí ọ̀daràn ó ti lọ ẹ wo fìtínà tó ṣẹlẹ̀ báwo láwọn fi sọdún ni ọmọ wa ní òun ò rí mọ́ níwà dáadáa o òun ò rí kíní ìmọ̀ ń lọ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi sẹ́ni pé báyìí àwọ̀ ah, mo ti sọ fún ọ pé mi ò tí lásìkò yìí o alágbájọ ah, wa bọ̀ tòun jẹ́ ọ̀bàtà rẹ̀ jẹ́ sọ́wọ́ wọnú lẹ́yìn lọ́lọ́ba ẹ̀ ó ti tó sáàyè ibẹ̀ oní kò sí ìtọ́kọ̀ skul náà ni tó orí ibi tó bá gbèsè ayé ọmọ ẹja báyìí àwọn mọ̀lẹ́bí ọkọ tó yẹ kí wọ́n kó yìí fún ọ kí wọ́n kó àpẹẹlẹ fún ọ kó páàkì mọ́tò síwájú lẹ́yìn kí wọ́n kó àwọn ọ̀kadà wọn tó bá jẹ́sẹ̀ náà ni kó bọ́ bàtà sẹ́nu ọ̀nà lẹ́yìn ní ti dáadáa kí wọ́n ṣe lónìí à ọ̀pọ̀ lágbájá lọ́yọ̀ ojú àti àkókò yìí jẹ́ ni ọwọ́ di pé ilẹ̀ wa kó galé ga. máa ń sọ wọ́n máa dójú ti ni kí wọ́n ló pẹ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n lọ tọrọ níta sì mọ̀ ni pé àwọn ìdílé ọkọ ni wọ́n ṣe kí ni o wọ́n tọrọ ìyàwó ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ni o ẹ dákun torí tọlọ ẹjá jìnà sí gbogbo àwọn tá a jọ tọ́ta lọ ń bá àwọn ọmọ ọlọ́mọ sí àgbèrè ẹ dákun ẹjá ṣọ́ra ẹjá jìnà sí gbogbo tọ́lọ́ ọba ìrètí ọlọ́ọ̀fẹ́ bákan náà gbogbo àtà a ti sọ fún wa ti ọba èmi kan wa kó ṣe wá ní tí ọmọ tí ọmọ wọn ń ṣe dáadáa sí wa wọ́n ti ń ṣe ìgbìyànjú lórí pé wọ́n fi àyè ilẹ̀ fún wa lórí àti máa ṣe ìjọsìn ọlọ́run ọba ìlékè ọlá níbẹ̀ ṣùgbọ́n ẹ̀mọ̀ yìí pé wọ́lọ́ọ̀hì ń tọ́tọ́ fún abọ́yẹ wa òun náà ni ká ní mùsọ́lá wa mùsọ́lá wa ká ní ni bàtà àti ń pariwo tá à ń yìí pé aláǹbù káàtẹ́ ẹni tó lòun ṣe dáadáa nípa wípé bóòwò la ṣe fẹ́ rí ilẹ̀ sàárà nípa rírí àti rírí owó ó ṣe pàtàkì púpọ̀ sàárà àti ẹ bá ti ṣe ní kọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlámọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ju gbangba lọ. tọ́ ọ bá ti jẹ́ pé àníyàn rẹ̀ dáa lọ́ba mu wá ní gbangba nítorí kẹlòmíì tí ó tún jù ọ lọ nínú owó fi lè mọ̀ ipò yẹ kóhun ó ṣe eléyìí kò sáburú bẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run gbogbo yansurukum wa yuthabbit aqdamakum tẹ́ ẹ bá ran ọlọ́run ṣe ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run yìí ṣe yóò sì tún fi ẹsẹ̀ yín múlẹ̀ níwájú àwọn tó ti kí wọ́n jẹ́ ọ̀tá àti ìbẹ̀rù kankan tí ò ní sínú ìgbésí ayé yín gbogbo àwa ẹrú sí ọlọ́run eléyìí ni dáadáa tá à ń fẹ́ lọ́dọ̀ ara wa ẹ dákun ẹni tó bá ní dáadáa ìtọ́fẹ́ ṣe wákàtí kanu mọ́sálásí wa masjidu sọ̀háàbà ní ọlọ́kọ̀ọ́yọ̀ bóyá Abu Musa ni wọ́n bá rí ni tàbí ìmáàmù wa ìmáàmù Suleiman Jarade ni wọ́n bá rí tọ́lọ́wọ́n bá kọ́ bá wa lékún àbòrò àti ìsọ̀rẹ̀ lórí àwọn àfa náà níbẹ̀ ẹ̀kọ́ náà tá a bá tún wá sí mọ́sídù wa kejì níbí báyìí ní mọ́sídù nawal ní asáyìn bíbá yìí náà tó bá jẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà lẹ bá rí ìyìn tá a bá rí ìtẹ́ bá fún wa àwa náà ṣe gbìyànjú tó ṣe pé á jọ yín lójú pẹ̀lú dáadáa yín pé tọ́ ìyìn fowó jẹ o ìyìn tẹ́ ẹ fowó jẹ á ṣe bẹ́ẹ̀ fún yín ẹ dákun tẹ́ ẹ bá ṣe dáadáa tí ó béèrè fún yín òun náà lélẹ́yìn níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ lọ. tọ́ wọ́n ní bá ṣe wàyí nìtì ẹ dákun torí tọ́lọ́run yàtọ̀ sí owó sẹ̀bí láì tá ti gbà ẹ dákun ẹ jẹ́ ká bá wa gbé nǹkan ní ìsìn ká gba owó mùsọ́là yẹn ní ọ̀nà ọ̀tọ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ná ní kékeré ọlọ́run gbà lọ́pọ̀ fún yín èyí tẹ́ ẹ bá tún wá ní ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́run Gba lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ju gbogbo bá ti lọ lẹ́yìn ẹ sí gbogbo ọtí mímu ni o ni irọ́ pípa ni bákan náà olè jíjà ni ẹran ìpín ìtọ́mọ tó dáa tó wúlò òun náà ni ẹja jẹ àwọn ọlọ́kọ̀ ẹ̀dá kan ẹja sọ̀rọ̀ ẹ̀mẹ́jà amúgbó ẹ̀mẹ́jà amutí ẹja máa lọ ní pẹ̀lẹ́kùtù gbogbo àná tó ti bá ń rìn ẹja máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìn lọ ní àwùjọ wa àbí Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba ilé kẹlá kó ṣe àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa kọ́mọ̀ sí ọdún yìí kọ́mọ̀ sí ní àtìmọ́ fẹ́mi ìbẹ̀rù rẹ̀ dáadáa rẹ̀ ọlọ́run ọba kó jẹ́ kọ́kárì èmi àtẹnìkọ̀ kan wa Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ẹ dákun ẹ bá wa san owó yẹn ẹ torí tọ́lọ́run ẹ̀ka owó yẹn fún orí sí láàrin